sọrí ìdúpẹ́ fọlọ́wọ́ ba lérí pé ọlọ́run ní kẹ́mi ẹ̀ ó tún gùn tó bá ti jí láàárọ̀ báyìí òun jí báyìí lérí bẹ́ẹ̀ alihamudulilayi lè ní àyáná a dàmá àmàtà náà wà ilé yìí nìṣó adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tó tún sọ wá dáadáa yìí lẹ́yìn lẹ́yìn ìgbà tó ti pa wá lánàá ọ̀dọ̀ rẹ̀ náà là á padà kójọ sí ọ̀dọ̀ rẹ̀ náà gbogbo wa ń bọ̀ tẹ́lẹ̀ náà á padà kú náà ni yọ padà gbé wa dìde mo gbé títóbi fún ọlọ́run ọba mi. èyí tó ń ṣe nìyẹn ó ju bẹ́ẹ̀ de lọ ó ti àwọn ilẹ̀ pósítà àwọn alẹ́lẹ́ dáadáa káàkiri bẹ́ẹ̀dẹ̀ sáàdábì ṣe rí àwọn sọ̀rọ̀ èyí ti rí ju bẹ́ẹ̀dẹ̀ lọ lójoojúmọ́ lọ́wọ́ ti di ìwọ́n wọn dúpẹ́ ẹ̀ka lọ́dún làwọn dúpẹ́ ọpẹ́ tí wọ́n ń dùn gan ọlọ́run nígbà nítorí wọn ò sí nínú ẹ̀sìn lẹ́yìn náà tọ́hárà ọ̀ṣàdùọ̀lá nínú táwọn bá fẹ́ kọ́ fọwọ́ rẹ̀ kọ́ mọ́ dáadáa nínú táwọn bá fẹ́ táwọn dókítà náà tó fẹ́ kó mu omi kọ́ọ̀bù méjì bọ́lá bá ní kó di mu dèdè léyìí tán ìbádá pọ̀ bọ́ọ̀ bá ní mọ́tà ó mú dáadé ńlẹ̀ kó mu sórí tó bá ti mu mi nígbà tó kọ́kọ́ jí mi gbogbo àwọn sísítẹ̀mù ara rẹ̀ olùyàn kọ̀ lẹ́tì gbogbo abọ́rú bẹ̀ ó rí pé bàtó fi di ọwọ́ abí àṣùbà ó lè ṣe gbọ̀nsẹ̀ wọ́ọ́rọ́ ni àwọn dọ́kítọ̀ ní ìbá ń jí mu mi bẹ́ẹ̀ àlàáfíà ọmọ tó yẹn lára lọ lè irun wọn ò gbọdọ̀ fẹ́ bọ́lá ọba sọ̀rọ̀ kẹ́nu ọ̀rọ̀ máa ọba tí ń lọ sánmà kátó wá pẹ̀lú mọ́sálásí ọ̀wá bọ́ọ̀nù èyí ọmọ yára mi nínú ẹ̀sùn sáà lẹ́yìn bẹ̀rẹ̀ ọwọ́ tó tó dáa ọlọ́ba ní yáàbá ní ádámù èyí ọmọ níbi ádámà fúdú òsè ìdàtẹ̀kùn ìdákùnrin masjid ẹ̀wọ̀ tó tó dáa tẹ bá fẹ́ kàn ìdákùnrin sọ̀lá. àwọn afáàní ẹgbẹ́ ní náfìlà náà àwọn ẹni rẹ wọ́n wẹ̀ wọ́n kìyàmù lé wọn o. wọ́n wò dáadáa wọ́n fọnu wọ́n fi pàfọ́mù sára wọ́n wọṣọ bígbà tí wọ́n lọ òde aṣọ tó sùn tó ti dọ̀tí títí wọn náà lọ́fẹ́ fi bọ́lá ọba àwọn ẹni rèé ṣe bẹ́ẹ̀ o kọ́ máa bọ̀ ọ̀rọ̀ ayé sá sá wọ́n sì yá kọ́ pẹ̀lú súrà kéékèèké ọ̀sẹ̀ jí ni ẹsẹ̀ rẹ̀ ò tí ì múlẹ̀ dáadáa ọ̀pọ̀ sì bùkátì jẹ̀ wọ́n tẹ́fẹ́ kún ọ lóru kọ́mọ́ ti gbó lọ́dọ̀ rẹ̀ tán tó fi wá tó gbé fàájà iná àtẹná fàájà ìsáájà ọ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ anábì ní sọlá tó lẹ́yìn mọ́sìnà mọ́sìnà irú ooru láka méjì méjì lọ́ọ́ masálámà láka méjì lọ́ọ́ masálámà tọ́ba rí pé àlùfáàjà ti fẹ́ yọ anábì ní kọ́ tètè ya mú méjì rí wa láka ẹ̀yọ kan yẹn kó fi tètè parí ẹ̀ torí wọn bá ti pèrò Allahu akbar Allahu akbar ìwọ alifájàre lẹ́kejì tí wọ́n bá ti pè é kò sí náfìlà mọ́ lẹ́yìn rákà àti alifájàre kò sí náfìlà kankan lẹ́yìn rákà àti alifájàre rákà mi ni táwọn kíkà tó kiri alifájàre eléyìí sì lọ́la gbogbo ayé àti ìdánwò àmì ọ̀hún ọgbọ́n fún sàbà kan ní àwọn sálámà sàbà yẹn tó lọ àti ní òṣèlú ẹ̀mílá lẹ́yìn àṣùbà oníraka àti alùpàgìrì ní ìfẹ́ ọ̀bọ̀ ìwọ́n náà ló ní olóore ní gbogbo ayé àtọ̀hún lọ. anábì ah, ló dáa rẹ bá anábì ṣe àpúrúfù ẹ àmọ́ ìwé ní tílẹ̀ lẹ́yìn àṣùbà làwọn máa tẹ́kíní èyí àwọn ọkùnrin tí àbábá tábábá wọn lérí ọ̀run tàjẹ́ náfìlà obìnrin kó kí inú yàrá rẹ̀ ọlọ́lá ju pálọ̀ ọkọ ẹ̀ lọ kó kí n pálọ̀ àdúgbò wọn lọ kó kí mọ́sálásí àdúgbò wọn ọlọ́lá ju èyí tó lè kí Mádínà lọ bóbìnrin bá ṣe ń wọlé sí ní ládàá rẹ̀ ń kékeré ní ṣe ń pọ̀ sí àmọ́ tó bá lọ́wọ́ wọn mọ́sálásí tó ànábì ní látẹ́mu náà wọ́n ìmọ̀ aláhi masajidala èyí ni ìran ọ̀rọ̀ yẹn lásọ kò sí tààjù ní fóbìnrin mọ́sálásí lẹ́yìn lẹ́yìn tàràwì lẹ́yìn tàràwì obìnrin kan gbọ́dọ̀ lọ́bìkan kó lóun lè ṣe tààjù jì kó wà tọkọ ló ṣe nulẹ̀ bọ́bá ìjáde pé àwọn ń lọ tààjù jì kà lè ṣe kìyàmù lé ìtọ́jọ́ ra yàgà tánà òkí lọ́sàn wọ́n ní òkí inú yàrá ọ̀wá lọ lè kí ìtọ́lọ̀ ọ̀rọ̀ olóru ṣàdúgbò ti fẹ́ẹ̀lì yóò máa lọ fi jẹjẹ jimá àlàbísì máa fún wa jimá wọn náà pàdé nìkan ni o tàá jù dí o obìnrin lọ tàá jù dí o bí ó bá yẹn náà fìlà kọ́yà nínú ilé rẹ̀ ọ̀rọ̀ yàgà wọn lè tó kí inú ilé ládájú ká wá pé náà fìlà nínú táwọn ń ṣe lóru kẹsàn-án tó kọ́ ọmọ abẹ́lẹ́ ọmọ ọba kọ́ ọmọ wọ́lọ́ ọba lálẹ́ àforíjì ọ̀kan náà àwọn ẹni rí ó ní tí aburú kan bá ṣẹlẹ̀ sáwọn ó ní inni la àdàdàkàrò lambas arba'ina sana ó ní tí wàhálà kan bá bá bá mi nínú ayé tí má ní pírọ́blẹ́mù kan ó lóun máa rántí ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ ní forty years ago ibi kan máa jẹ pé ẹ̀ṣẹ̀ yìí lọ́wọ́ bá dé torí ẹ̀ṣẹ̀ òní lọ lọ́sàn fàdámdámà àléhùn dídámbè yìí onídìí kan máa tọrọ àforíjì o ọlọ́ni wọn bẹ̀rẹ̀ asáárì tọ́bàdà àsìkò sàárì hum yastaghfirun àwọn ẹni rí mọ̀ sí astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh lomi ọmọ abọ́ lómi astaghfirullah wa atubu fèrèjì mi astaghfirullah iná iná rẹ̀ rẹ̀ astaghfirullah wa atubu ilayh lásìkò sàárì wọ́n bí lásàárì yorùbá rẹ̀ bákan náà lásìkò sàárì lásìkò sàárì kátó kásù bá níjẹ́ bẹ́ẹ̀ àsìkò yẹn lẹ́gbẹ́ àpọ̀ nínú àwọn táwọn ṣe lásìkò yẹn òun ni ká máa ṣe àṣàlátù fún àdébọ̀ muhammad sallam allahumma salli ala muhammad wa ala ali muhammad wa sallim salatu ibrahimiya maka salatu al-fati o wọn ọ̀rọ̀ o èyí tó wà wọn ni kò kà èyí tó wà nínú hadith ni kò ti mọ́bi tìjà náà mi ilé ẹ̀kọ́ ni kan wọ́n sọ nù ní o ẹ̀yọ́ yára mi nínú ẹ̀sìn wa especially lóru jimá anabi ni ẹ akiru sọláta alayhi ẹ máa ṣe àsàlátù púpọ̀ fún mi anabi laylata juma ní òru jimá ẹ máa ṣe láwọn ọ̀sán jimá gbogbo àsàlátù tẹ ẹ bá ṣe wọn mú wa bá mi Madina nínú àwọn tá a máa ṣe lóru subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi wọ́n sọ máa wú ilé ní. àlẹ́ mi ní mi sọ lọ́rùn tó bá yí pé bẹ́ẹ̀ á pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ìbá pọ̀jù odò lọ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ̀ á pa rẹ̀ ìbá wàláwó kànà mẹ́tìlá zábàdìl bàhà á pa rẹ̀ fún ọwọ́ ṣe léyìn ní dojoojúmọ́ kí wọ́n kù dóògùn lọ́dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́ni wáyé ní sídàkùnbẹ̀rù wúwo táwọn èèyàn tí wọ́n bá láwọn wọn ò sìn mí wọn ò ṣe subahana láì fún mi fàlàdínà inda rabbika yusabbihuna lahu bil layli wan nahar ọlọ́run láwọn tí wọ́n bẹ lọ́dọ̀ mi àwọn màláyíkà àwọn ọ̀dákẹ́rí bí wọ́n ṣe ṣe subahana láì lóru ni wọ́n ṣe lọ́sàn-án wa hum la yasamun kì í sì sún wọn. suratu Fusilati aya thirty eight nínú táwọn máa ń ṣe lóru ẹni bá mọ Al-Qur'ani ká ó dáa pọ̀ lóru tilawatul Qur'an tilawatul Qur'an kọ́ máa kà á díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ máa fi súnmọ́ lọ́wọ́ bá wa nínú tá a máa ṣe lóru ni kéèyàn tọrọ orí ayé lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ọmọ jẹ gbèsè ṣàánú mi allahumma kfini bi halalika an haramika wa aghnini bi fadlika amma siwaka ọlọ́run ọba ọ jẹ́ ká láàlì rẹ̀ ó tó mi fún mi láàlì rẹ̀ lé àràmù rẹ̀ jìnnà torí àràmù ó jìyẹ láyé àtọ̀run wọ́n tọrọ àràmù lọ́dọ̀ ọlọ́run o aláàlì pọ̀ lọ́dọ̀ rẹ̀ o. allahumma kfini bi halalika an haramika wàhánìní bífọ́dìlìkà amasiwaka wá jẹ́ pé ọ̀dọ̀ rẹ nìkan ní tìmọ̀ wá tọrọ àánú wọ́n lè mi lọ lè bá ẹrú rẹ ẹni bá ń wí àdúrà tá a wí ọlọ́wọ́ sàn gbèsè rẹ gbogbo ẹwà ní citadel ọwà nínú usul muslim kí ni ọ̀tọ̀rọ̀ àlàáfíà lóru kò burú ọlọ́wọ́ bá wọ́n tó fún anábíà yóò bá lálàáfíà fíìmì náà ọlọ́run fún mi ní wàárí má bà mí wà má bà mí lẹ́sìn jẹ́ fún mi ní ìmánì tó nípa tí ì mo fẹ́ dépò yìí mo fẹ́ pass exam yìí mo fẹ́ kọ́ lọ́wọ́ ọba kó fi ń fún àwọn tí ó rí ọjà yìí gbà kìí ṣe ìwọ̀kọ̀ tọrọ ayé lógun nítorí ọlọ́wọ́ ọba wa Allah subhanahu wa ta'ala ó ti lọ́wọ́ sọ̀kalẹ̀ sí sámà ayé òun máa béèrè pé ta ni wá foríjì kí n foríjì tó bá di ìgbẹ̀yìn ooru ta ni wá àánú kí n ṣe àánú ẹ̀ ta ni wọ́n rí kí n fún olóore ọlọ́wọ́ ọba wa sọ fún anabi wa Muhammad ọlọ́mọba ni wọ́n mi lẹ́yìn fatahajjadi bihi nafilatan lak lóru kọ́ ọmọ sí náfílà kọ́ ọmọ sí tahajjudi fún mi ọlọ́ àṣà àyẹ̀bọ̀ àtàkà rabbuka maqaman mahmuda àjọ sípò tó ga níjà kìyàmà al-maqam al-mahmud téèyàn bá ti ń ṣe kìyàmù léèlì ọlọ́ ọba ọmọ gbéyàn ga ni nínú ẹ̀mí yóò máa gbé ọ̀gá nínú ayé kìyàmù léèlì kìí ṣe bákùnrin nìkan ò fáwọn obìnrin wọ́n ní gbọ́ kan Ànábì sallallahu alaihi wasallam Ànábì jí lóru Ànábì ní subhanallah nínú ọlọ́wọ́ ọba o títóbi ọlọ́wọ́ ọba o mada anzalallahu minal fitan àwọn wàhálà ayé ìbínú ọlọ́run fìtínà wàhálà àgbákò ásídẹ́ǹtì ní sọ̀kalẹ̀ lẹ́tọ̀kì yìí tọ́lá wọn fẹ́ sọ̀ láwọn kan lérí lẹ́nu anábì pariwo bẹ́ẹ̀ nínú yàrá rẹ̀ wama unzila min al-khaza'in àwọn oore ní ń bọ̀ àṣeyọrí àlàáfíà owó ìkẹ́ ìmọ̀ ẹ̀sìn oore ni wọ́n fẹ́ sọ̀kalẹ̀ lẹ́yìn àwọn ní ń bọ̀ aburú ń bọ̀ oore ń bọ̀ anabi ni man yukitu sawahib al-hujurat àwọn ìyàwó mi tó sùn nù léta ní ọba ń jí wọn ẹ bá ń jí wọn ẹ ní òun mọ̀ bọ́ bíi bẹ́ẹ̀ ẹjí ọmọ ẹjí ọmọ ẹjí ọmọ wọn rúbọ káṣíyàtì fi dùnìyà àyàtọ fil akhirah ọlọ́wọ́ bẹ́ẹ̀ ni àyẹ̀bùsọ̀ sọ̀lọ́ àdébì ni àyẹ̀mẹyẹ àwọn èèyàn tí wọ́n wọ sọ láyé àríyàtọ fil akhirah Allahu akbar òhò ni wọ́n wà ní àlìkìyàmà nítorí wọn sọ ni pé àbí sallallahu alaihi wasallam nítorí ànábì ń sọ ni pé àmẹ́yẹ lómi tí ó rò pé òun kójọ sìn yín lọ́dọ̀ ọlọ́run ọba pé ìjọsìn yìí ti pọ̀ pa bàbá dọ̀rọ̀ àlìjẹ́nà ni yóò wá dẹ́rì kìyàmà àárẹ̀ tó fi àhẹ́rà kò ní sí nǹkan kan nínú fáìlì rẹ̀ mọ́ nígbà tí èyí dìde nínú tí ó di kí fáìlì rẹ̀ ó nǹkan ọmọ dìde lò ìdílé lé o ó lé o ó jí ọ̀sẹ̀ alhamdulilayi tó tó wá sọ ni ọlọ́mọdé yàrá yàtọ̀ ọkọ̀ ní tòkó létí bẹ́ẹ̀ dì báyìí ọkọ̀ ọmọ wò sùn tàbí táwọn òpin sùn díẹ̀ sí aago márùn tí lù aago mẹ́fà ní àlùbájà ní yọ̀ọ́sì lọ́tọ̀ ṣẹ́ ti aláàmù rẹ tó tó dán tó pa fún rẹ bí dákẹ́ mẹ́ èsù ni ṣètọ́n ni tí wọn náà mọ̀ pé ee àwọn ẹni rẹ ọmọ ti jí àwọn ẹni rẹ ọmọ ti jí ọwọ́ àbá sọ níbi aburú ṣètọ́n kìyàmù lẹ́yìn ń dasẹ́rẹ́ fi sọ̀lẹ̀ àwọn àlùfáà wa wọ́n kìyàmù lẹ́yìn lọ́dọ̀ àwọn ẹni àwọn ẹni ṣáájú Abu Hurairah radiyallahu ta'ala anhu Abu Hurairah dáhùn ọ̀nkà ya rẹ̀ an ẹjẹ́ àmọ́ bí sí máa ń sèké àmì lẹ́lẹ́ o kámákàmá máa dáàbò sàábà sàábà sàábà kọ́dà àwọn pẹ̀lú mi ní àkó àròlé sahaba àròlé sàábà ń sùn lóru àbá ni su ni ni ni ni káàdì ìtajú kọjọ́ tó lọ tọ́lọ́jọ́ ń lọ ẹjọ́ ń lọ dàkọ́tù kọ́lùbì kọ́ ilẹ̀ tó bẹ́ẹ̀ mi wá ṣiṣẹ́ pákán kókó pákán pákán ẹ̀mí wọn bẹ́ẹ̀ náà ni wọ́n ń kájọ kú lọ́mọdé àti ìlọ́dún sàn kọ́lọ́mọ́sá ìṣàánú ni kò káwa ẹ̀yọ́ máa yá wa nílẹ̀ sìn abúrò rẹ̀ rà ọ̀kan nínú àwọn àfáàgbà Uthman anahadi onítàdọ̀ yẹ́fù sábà òrẹ́ra sábà olóńgbà àbúrò rẹ̀ rà ní àdìjọ ọjọ́ méje fàkànnà wọ́n wọ́n mọ̀ra tó wọ́n kàdí mu yóò ṣe mọ́ ní lẹ́yìn tàdáàtà oní àbúrò rẹ̀ àtìyàwó àtọmọ ọ̀dọ̀ rẹ̀ wọ́n gún òru sí mẹ́ta ni ẹnì kọ́kọ́ dìde látẹ̀yìn ṣáì yóò ṣe kìyàmù lé níbi agogo mẹ́ta látàgó mẹ́ta dàgógo mẹ́rin àbọ̀ látàgó mẹ́rin àbọ̀ ẹnì kẹta ó ó ní òun ò jí báyìí nínú ilé tòun kó wọn mọ bẹ́ẹ̀ nìkan nú àwọn àlejò wọn àbí kẹ́ni kó dìde bọ́mọ tẹ̀kẹ́ yàmù lé wọn wá béèrè lọ́wọ́ wọn wọn ni láyà torúkú bàbà ilà wọkọ̀ yẹrùdù sàlámà àhàdùnà àbúrò rà ní inú ilé tiwa ibi à ń gbé ẹnìkan ò ní kanlẹ̀kùn lé wa lóru pé sàlámù àlékún anytime lóru àfi kẹ́nìkan wọn sọ pé wà àlékún sàlámù rahmatulahi wa barakatuh. as-salaf as-salih rahimahumullahu ta'ala wa radiyallahu ta'ala anhu ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn wa tani ka ṣe qiyamul layl tani tani ka jama Abu Hurairah Abu Hurairah lọ́wọ́ àmọ́ sílọ́n lóru ó kọ̀ rẹ̀ wá parẹ́ àìmọye olówó tó kọ̀ rẹ̀ ti ṣe kí ni tó ti parẹ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. àfáwà àgbà Uthman bin Affan àwọn lọ́wọ́ Uthman bin Affan ní owó owó ń bẹ lọ́wọ́ àfáwà Uthman ibn Affan sáwọn náà tó ní báwọn lọ́wọ́ káma wá ń sùn lóru nítorí pé wọ́n ti sàrà lọ́sàn nígbà tí wọ́n wọlé tí wọ́n pa àfáwà bin sahaba nígbà wọ́n pa ìyàwó rẹ̀ ní kọ́tà ìlú ògùn ẹ wọlé pa àfáwà ń ẹ wọlé pa àfáwà lọ́rẹ̀ yìí. ẹwọ nípa àfa aláàmú yìí fa iná wùlà yóò yí lẹ́yìnlá kúlà àbẹ̀rù kọ̀ọ̀kan. lóòrù àwọn òní jí báyà pé káwọn ó jí káwọn ọba òtúmọ̀ bọ̀lá àfáàní bàbá olówó yìí kọ́ máa ka alukọ̀rán nìkan yìí yóò ṣe náà fílà fàákùlà alukọ̀rán tó bá wáyé wájú ìpínlẹ̀ yóò máa ka alukọ̀rán bàbá olówó àwọn olówó tiwa níbo làwọn máa ń lọ pàtí club nígbà tí o ti tọ́lọ́wọ̀n ti sàánú ẹ̀ yọmọ wa masalasi yọmọ ní káwọn akọ́wọ́ bá wọn sàdúrà bọ́lá ọba kẹtàn àkọ́kọ́ owó oṣù tó bá kó bọ̀ báyìí aago méjìlá ní ọ̀dàrí wọlé kìyàmù lé ní tiẹ̀ ọlọ́mọṣẹ́ sọ ní ilẹ̀ ní ti ń sọ fọlọ́ náà ní pé ọlọ́run gba kínní ìpadà ọlọ́mọ gba orí lọ́wọ́ nínú ọkàn wa. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa abdulayi abdul omar ọ̀kan nínú àwọn sàhábà anábì ìdílé ọkàn abdulayi omar لو كان يصلي من الليل توجب من كان لومني يباوى الجنة قل لك الجنة تقرد سالم وما عبد الله بن عمر قل فكان عبد الله يباوى ذلك لا ينام من الليل إلا قليلا ولا تجد أن أبتي سو فباباو باباو وصلوم أفاسكودية دخلت عهد النساء على زوجة الإمام الأوزاعي ẹjẹ́ kó lọ́dọ̀ àwọn sàhábà ẹjẹ́ bọ́ sọ́wọ́ àwọn ẹni tí wọ́n ti tún kọjá lẹ́yìn àwọn sàhábà wọ́n àní ìmáàmù Al-Awza'i ìmáàmù al nínú àwọn àfa gbẹ̀sìn ni àwọn àfa alùsùnà ni ìmáàmù táwí yìí wọ́n ní arábìnrin kan ó wá ìyàwó rẹ̀ arábìnrin wa bá ìyàwó àjòkúlẹ̀ nínú yàrá tíyàwó wà mẹ́ bó ṣe jòkó lé eré ìtẹ́ tí فرأت بللا في موضع السجود الشيخ lọ́bàdì dè padà arábìnrin yìí wá ní àà ah, ah. faqalat laha safalatki ummu ìyá lọ́gbọ́dọ́ ọmọ lọ́gbọ́dọ́ ẹsẹ̀ wá lọ ọ̀bọ̀ báyìí àwọn ọmọ tọ̀ sí eré ìtẹ́ yìí ẹ̀rẹ̀ sí ló lè ń sa ìtẹ́ yìí nù látòrú ìyàwó Al-Awza'i wá sọ pé ó sọ fún pé ó ní aráàkì gàfàtì àǹbáàdù sùfìyàn ẹ sì fojú kéré ìtọ̀ àwọn ọmọ kéékèèké ìtọ̀ ló fi lè mọ́ òun ní dìyì ẹ̀gbọ́n tíyàwó sheikh wí ó ní wallahi àádá yusibihu kulla laylatin min athari dumu'i shaykhi fi sujudihi ó ní wallahi kìí ṣètò ọmọdé níbi tí sheikh ti dìde nígbà tó yan náfìlà tán lóru yẹn òun ni ojú sẹ́ẹ̀kì Allahu akbar òun ni ojú sẹ́ẹ̀kì afábà òun ni ojú rẹ̀ olótùtù ìtẹ̀yìn arábìnrin yìí ní omi ojú sẹ́ẹ̀kì tí ó ń bọ́lẹ̀ lóru látara bẹ̀rù ọlọ́run wọn pẹ̀lú kan ní Hassan ibn Sanan wọn lọ́wọ́ máa ń yọ ìyàwó rẹ̀ lẹ̀ lóru lórí bẹ́ẹ̀dì èyí ń yọ ìyàwó rẹ̀ lẹ̀ lérí bẹ́ẹ̀dì nígbà téèyàn bá yọ ọmọ kékeré lẹ̀ yọ wá yọ gọlọgọlọ yọ wá lọ lè ṣe tàájùdí nínú yàrá rẹ̀ ìyàwó rẹ̀ ti sọ fún un pé àáfàá àlàáfíà yín kò lè gbé tẹ́ǹṣe yìí àlàáfíà ara yóò lè gbé èwo ni ká máa dìde lóru lẹ́mẹ̀wá nígbà tẹ́jọ́ rẹ̀ ti pọ̀ jù kọ́lọ́ àfọ yọ bọlọbọlọ yọ wà fẹsẹ̀ lílẹ̀ yọ wà mọlọ lè bọlọ wọn bá sọ̀rọ̀ ìyàwó rẹ̀ wá sọ fún ọjọ́ kan pé ó ní alátàná sẹẹni sùn ni sẹẹni sùn ni sẹwọn iskuti dákẹ́mbẹ̀ ọ̀ẹ́dù hàdìhì sọ̀làwátì lìnàmì tọ̀wì ìrún tí ń kì jẹ́ ń kì nísìn jẹ́ ń fọ́nrún lẹ̀ náfìlà tí ń yàn yìí mọ̀ ń pa alẹ́sẹ̀ kalẹ̀ kí n lè bá a máa ṣàǹfààní bẹ nígbà tí n bá sun oorun àsùnmájì oorun nù sàárè Sufyanu Thawri náà wọn afa wa ni qa'iman lillah a máa dìde fọlọ́wọ́ bá wa wọ́n ní níbi tí máa ń dìde tó lóru afa wọ́n ta bá kásùbà tán yóò wá kásẹ̀ lé yàrá ògiri fẹ̀yìn lélẹ̀ wá kásẹ̀ ògiri tó ti dì sí ẹsẹ̀ rẹ̀ kó lè bá a padà sí gbogbo ayé rẹ̀ sọ̀rọ̀ pé tàbá travel tẹ́yìn bá ti pẹ́ nínú mọ́tò lójú kan ẹ̀rí ẹsẹ̀ wọ́n wù ẹ̀jẹ̀ lọ́lọ́bẹ̀ wọ́n lẹ́sẹ̀ ṣé wọ́n wà wú yọ wọ́n akásẹ̀ lára ògiri tó bá di kán tó di pé wọ́n kírun àṣùbà kẹ́jẹ yìí lè bá padà síbẹ̀ kọ́lọ́ mọ́tàbá ni kẹ́ wọn wọn pẹ̀lú kálí ṣìdá àdìbò náà house nínú àwọn àfẹ́sìn wọn ni tóun bá ti sùn díẹ̀ lẹ́yìn ṣáì báyìí àwọn ọmọ rẹ̀ wọ́n làwọn kan rí i pé yọkàn máa yí lọ yọmọ yí bọ̀ yọmọ yí lọ yọmọ yí bọ̀ nígbà tá a bá fi àgbàdo sínú omi gbóná tí ọmọ tá a lọ tá a bọ̀ báyìí. wọ́n wá bí i pé ìmáàmù kí ló ṣẹlẹ̀ wọ́n ní ó sọ pé òun ò lè sun aláhùnmá ìwọ ọlọ́run ọba ìnàjà ànámà látàdá òní ànámù fáyà kú ìnámù ìrònú jáàdámà òdòrò okùn mi ṣé ìní wọ jáàdámà rẹ ìrònú jáàdámà àti ìbẹ̀rù náà jáàdámà ó dá oorun lójú mi ní wàá dìde nígbà ló bẹ̀rẹ̀ náà fìlà nínú àwọn ẹni rí adùsọ̀rì wọn bẹ̀rẹ̀ Sulemanu buntor khan ó ní ẹ̀yẹ yẹn ẹ̀dí kìyàmù ọmọ ayé kò lé ó ní nàlẹ́ àyìnà olóbì ìsá àwòdìtà ha anáwùmá tó bá jẹ́ pé oorun náà ló ní kó máa sùn yóò máa sùn náà ni ẹ̀ẹ́dàdàt oorun náà ni máa sùn wọ́n sá àwọn tá a sahara tó bá ti yúùsì rẹ̀ tó bá ti lò ó fún máa dìde lóru ẹ̀ẹ́dàdàt yóò máa dìde lóru ni ẹni máa ń sèkè ẹmu lẹ́nu dáadáa bọ́bá dàgbò mẹ́rin lásìkò tó máa ń jìn owó rò pé màláyé kàkà wá jìn ọ́ sì wọ báyìí owó sì fi mẹ́rin bọ́bá tíráfù owó jì lásìkò ni kìyàmù lẹ́yìn níjẹ́ bẹ́ẹ̀ ẹ má pé kìámù lé líle o ọ̀kan náà wọ́n fẹ́sìn ó ní twenty years lòun fi bá ṣe tánjà lérí kìámù lé kó tó di pé ó wà rọrùn fóun olóhùn wá fi uh, twenty years míì òun fi ṣe kìámù lé ní láì ṣe pé òun kórè wẹ̀sì ọwọ́ ajẹ́ forty years tóun fi ṣèjọ́ kan lẹ́yìn ìdèrò ọ̀kan náà wọ́n ẹni rí wọ́n pe ibùdó mọ̀kádà ó ní má bá kíyàtì min ladhati dunya ó ní omi ẹ̀yẹ yẹn lè tají ó ní kò sí ìgbádùn kan lé ayé yìí ilà ìfàlà nǹkan mẹ́ta náà nígbàdùn wà ń bẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọ́n ní kìyàmù lẹ̀ káma dìde lárí káma dìde lóru ibẹ̀ nígbàdùn wa wọ́n lè kọ́ ìkọ́wà káma pàdé àwọn ẹni rẹ àwọn ọ̀rẹ́ àwọn ẹni rẹ bá ti jogún lẹ́yìn ó níbi tí gbàgbọ́ wa nù tẹ́ẹ̀mù anára yín létí ọlọ́ wọ̀sọ̀lá tó jẹ̀máà ó ní àtẹnu jẹ̀máà ó ní ìgbádùn mẹ́ta tó wà ní ayé nu gbogbo yòókù kò sí ìgbádùn bẹ́ẹ̀ bọ́bá tẹ̀lé mọ́tò kan tán ò ní tì lọ́ọ́ nígbà nọ́mbà sí tó ti rí ìtò fún dájú o tó kó sínú wàhálà mi nù létẹ̀sì kan tuntun jáde o bọ́ fẹ́ yàwó kan sí o tó lẹ́lẹ́mú tó tó dà bóòlù owó tó ṣe mọ́sí náà ọ̀wọ́ wàhálà ilé ayé kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sí gbàgbọ́ bọ́ọ̀ jẹ́ wọn bá ti kọjá agbára ẹ̀yẹ ọ̀ ní jẹ́ yẹ̀mọ́ òun kó sínú dààmú ni afdal waqti ni kiyamu lil àsìkò wo ni kiyamu lil wa dáa jù wọn láti kò tó dáa jù wọn náà ni àfihàn ààfin mi nàlẹ́ kéèyàn máa dìde lókun díẹ̀ tí wọ́n pè wọn àṣùbà anabi ni yansi rabu na ilẹ̀ sama dunia anabi lọ́la wọn bá yan sọ̀ kalẹ̀ sí sama ayé o kúnlẹ̀ lẹ́yìn latin dojoojúmọ́ ni máa ń sọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ o yìí náà yẹ kó kọ́sìrì lẹ́yìn ààfin tó bá di ìdákẹ́ta òru fàyínáàjì ọlọ́run bá wọn wá pè yọ máa pè látòkè sama láti sama alákọ̀ọ́kọ́ kúl yọ máa wá sọ pé yẹ̀dì ọ̀hún ni ta ni ń pè mí kí mi ọlọ́run bọ́ da lóhùn wà má yẹsẹ̀ áyù ni ta ni ń béèrè orí lọ́wọ́ mi ọlọ́run fáwọn ti yà kí mi ọlọ́run fún kí ni àwọn wáláyé tó lè béèrè lóru wà má yẹsẹ̀ tẹ̀fìrù ni ta ló ṣẹ̀ tó ti dáràn tó fẹ́ jìyà tí wọ́n wà á jìn tí ì sì ní jẹ́ yà fa agifalala yìí fi inú àwọn kan. tí kìí jẹ́ orí kìyàmù lónìí ṣe alákọ̀ọ́kọ́ òun ni kí ṣètánì ó dé yàmálẹ̀ ẹnìkan bẹ kò dìde lóru kò wá sásùbà ànábì ní lágbájá ńkọ́ wọ́n ní kọ́dà kò dìde lóru nípa ìjọ kásùbà ànábì ní àwà dhalika rajulu bala shaytanu fi udunihi àṣetánì ti tọ̀ sí létí ni àṣetánì kìí fẹ́ ká dìde lóru wọ́n lọ́ọ́ gbà lọ́wọ́ rẹ̀ kó lè bá a dá fọ́ láyà tí lọ́rùn ẹlẹ́ẹ̀kejì asáhàrù asahuru kéèyàn máa ṣàyẹ̀sùn púpọ̀ lérí nǹkan tí ò wúlò o bá ti lè ṣe ṣàyẹ̀sùn lórí tí ò wúlò tó bá ti kọjá àlà àti dìde lórí òmìnira ẹlẹ́ẹ̀kẹta kéèyàn ṣe lọ́run lọ́sàn-án kéèyàn ṣe lọ́run lọ́sàn-án ẹnìkan Ibrahim ibùn adihama àwọn ta'ala ibà ó ní ìwọ bàbá dojoojúmọ́ ni máa fẹ́ dìde lóru èmi ráyè dìde o fásitì lè dà wá oògùn wo nílò tí fi máa dìde lóru kémi ló lè wà náà àwọn ẹni re kí bùkátà ló lè bíyá fọkọ́ọ̀l bàbá yìí wá sọ fún pé láta aṣọ ìyìn bíi nahari má máa ṣe lọ́n lọ́sàn-án wọ́n wọ̀ yìí kí mu kan bẹ́ẹ̀ náà yàrá èyí fi lẹ́yìn ó ní ṣe lọ́n lọ́sàn-án kọ́ lọ́n wá di olóòrùn fàyín náà òkú fọkà bẹ́ẹ̀ náà yàrá èyí fi lẹ́yìn mí ni àádọ́nù sharaf kó o dìde wájú ọlọ́run lóru ọlọ́run ti pọ́n ọlé parí ọlọ́run ti pọ́n ọlé parí ọ̀rọ̀ lápọ̀lé lọ́dọ̀ ọlọ́run ẹnìkan ọ̀rọ̀ lápọ̀lé lọ́dọ̀ ọlọ́run tó ọ. wàlá áwọ̀sí láyà ṣàyè kò dáa ká ṣàrà àmẹ́ni tí ń ṣẹlẹ̀ lọ́sàn-án kò yẹn táìtù sí àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ tó ọ̀ṣẹ̀ lọ́sàn-án ní òòjọ́ lọ́run jí ọlọ́run ẹni bá ti ṣàwọn kàbáyé ẹ̀ṣẹ̀ lọ́sàn-án yóò nira ṣètọ́jú ọ̀sẹ̀ ọmọ wo pé èmi àti ajọ dára lọ́sàn-án ìwọ wàá dìde sí ọ̀sán ni ìwọ kàn pa tiẹ̀ rẹ tòun ò sì ní parẹ́ yọọ ma ní sùn sí sùn díẹ̀ sí àfọwà Sufyanu Thawri wọn ní hurrimat qiyama layli khamsata ashhuri wọn ní oṣù márùn làwọn ti fẹ́ dìde oṣù márùn gbáko làwọn fẹ́ dìde lóru tí ọ̀rọ̀ rùn fáwọn bí sábàbí tánbí àdínábùtù lérí ẹ̀ṣẹ̀ kékeré kan táwọn ṣe dodo ojúmọ́ táwọn fẹ́ dìde báyìí àwọn sì ní láyé dìde oṣù márùn bẹ́ẹ̀ nínú tí èdè yẹn ó lè dìde lórí jàmá mùsùlùmí òun náà ní kéèyàn jẹun púpọ̀ ọ̀kan nínú àwọn fẹ́ǹsì oníláta kúlù kẹfìrà ó ní má jẹun púpọ̀ o fàtà ṣùrọ́bù kẹfìrà ó mú mi púpọ̀ tó bá ti jẹun púpọ̀ fàtà náà mú kẹfìrà ó wà á sùn púpọ̀ fàtà fàṣàrù kẹfìrà ó wà á púpọ̀ bá a sọ sọ́nù ọlọ́mọ fẹ́ sọ́nù kọ̀ọ̀kan wọn bẹ̀ fàtà hasara èrè ibú nílẹ̀ ó lùsì púpọ̀ àwọn èèyàn mọ̀ sí nǹkan dáadáa láyé báyìí onímọ̀ pé òru ni ọlọ́run yẹn gbé fún ọ àwọn èèyàn ga nípa ọlọ́run nígbà lè kíyàmá onímọ̀ pé òru ni wọ́n ti sin ẹ̀sìn tó wà fi gbé wọn ga nígbà lè kíyàmá ọ wà lùsì ayé tó lùsì o látara oúnjẹ àjẹjù nínú tí kì í lélẹ̀ ọ̀rọ̀ fún yàn òun náà ni kéèyàn ọmọ máa sùn díẹ̀ lọ́sàn àlìkà ìlú là ẹni bá ń sùn díẹ̀ lọ́sàn ìbá thirty minutes twenty minutes lásìkò tó lọ́ọ́ máa ní ọrọ̀rùn fún ọ ẹ̀m kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́bá yọ fún ọ nítorí dání kó sùn ọgbọ̀n ṣẹ́jú pẹ̀lú yọ̀ǹda lọ́wọ́ ọba yọ ọrọ̀rùn fún ọ láti dìde ní máa ń tí máa ń jí kọ́ ọrọ̀rùn fún ẹ láti dìde kéèyàn máa wá sọ níbi ṣètọ́ọ̀nì lálẹ́ kéèyàn tó sùn àwọn olùfọ́ wa wọ́n ní inú nǹkan tí máa ń jẹ́ kó tó rọrùn òun ni kó má dára rẹ láàmú lérí àwọn wàhálà ayé ó bá ti stress ara ẹ púpọ̀ kí á mú lélẹ̀ òní rọrùn àwọn afáàní nínú ẹ̀ òun náà ni pé kọ́ ọ máa gbìyànjú kọ́ ọ máa lo nǹkan tí ọ̀jẹ̀ sábàbí fún ọ ẹ̀yin ẹbí ẹ mi lóru ọ̀rẹ́ ẹ mi lóru ọmọ jí mi tó bá ti jí o abu ẹ jí mi tó bá ti jí o inú sèdánù nílò ah àni wọ́n ti tún fọ̀rọ̀ ara wa kọ́ra wọn lọ́rùn nù o ìsìnkú kí wọ́n jí o bẹ́ẹ̀ ni kábàtì wá di ìyára ti fún wọn ní ajá wọn àbágo ago fóònù rẹ ọwọ́ gbé na tó dì ọ̀nà tó dì ló ṣe kíni ọwọ́ gbé sọ́nà tó dì wọ́n sùn bí ọwọ́ gbé sọ́nà níbi àwọn bí ara rẹ̀ bá fẹ́ débẹ̀ ibi tọjọ pé bọ́ dún òun ní lè lù àṣetánì nígbà bá ti nàró ìgbà tó yẹ dìde lọ náà bídíà nínú nínú èyí gbajúmọ̀ láwùjọ ẹ máa bọ̀ ní last friday of the month àti fọkùnrin àti fọbìnrin haramu ni bídíà ni anabi onígbàrú ẹ ọlọ́run náà onígbàrú ẹ anabi ọ̀fọwọ́sẹ́wé ọlọ́run sì nígbà kálukú mọ̀ sí tàájùdí nílé ni pẹ̀lú àwọn ẹbí rẹ̀ ẹjẹ́ akójọ mọ́sálásí kéwú kéwú kéwú lóyin kéwú lérè má bá wọn débẹ̀ o lẹ́yìn asámú tàràwì tá a máa ń kí kò sí náà fílẹ̀ aláyàn papọ̀ kankan mọ́ títí ramadan òfìdé àwọn èèyàn wa ní ẹ eh, wọn kì í ṣáà ìtàn mọ́tíláṣí sábà bí wítìrì sọ́fù aláwọ̀pọ̀ àwùjù bìlá wọn èèyàn sábà bí wítìrì ń jọmọ́ yàtọ̀ sínú Ramadan bídíà ni o nínú àwọn bídíà ni nísùmù Ṣàbán ẹ nísùmù Ṣàbán náfìlà nísùmù Ṣàbán náfìlà alábùjẹ ẹ eh, náfìlà ọrọ́ni kò sínú ẹ̀sìn wa nínú àwọn náfìlà tí ó dá òun náà ni ká máa yan náfìlà àwọn bàbá wa níjọ́hun kọ́ wa mú tẹ̀sùbá lọ́wọ́ fàátì àkan kúrò aláwọ̀ mọ́kànlá lérí kúrò aláwọ̀ mẹ́wàá lérí rákà alákọ̀ọ́kọ́ lẹ́yìn fàátìà rákà ẹlẹ́ẹ̀kejì fàátìà ẹ̀yọ̀ kan àbí kúrò aláwọ̀ ogún wọ́n bá wọn dáhùn ẹ̀wò ẹlẹ́ẹ̀kẹta kúrò aláwọ̀ ọgbọ̀n ẹlẹ́ẹ̀kẹrin kúrò aláwọ̀ ogójì. bọ́ọ̀ bá ti dìde ńlẹ̀ àwọn màláyé kò sì dànù ọlọ́run ọ̀rọ̀ nítorí bá rọ ni kò ṣe anábì ní sọ̀láàtù lẹ́ni mátínà máfìlì irun máa méjì méjì pẹ̀lú bá rọ̀ ọ́ ní lọ́rùn kọ́lọ́mọ́sá ìṣàánú wa tábà àlèpẹ́ ní ìdúró àlèpẹ́ ní mo wá yan náfìlà bí aago mẹ́ta àbọ̀ yẹn nígbà mo wọlé mo bá bàbá kan ará Afghanistan bí nǹkan àbí ará Pakistan Allahu alam mo sábà pe àwọn Asia countries yẹn ìgbà tó mi wọlé ló fẹ́rẹ̀ kan lè èmi wá yan náfìlà àtẹ̀mí tán lẹ́yìn bíi ìṣẹ́jú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún mo jòkó lẹ́yìn ṣe àṣekáàrọ̀ mo wá lórí wákàtí méjì ní mọ́ṣáláṣí kan tó ti pé ó pèrò àṣùbà bàbá bàbá tó fẹ́rẹ̀ kan lẹ̀ nígbà mo wọlé yẹn nígbà wọn pèrún ló sì rí